náà sáwùlù àti wọ́n ní òní àwọn ní sáwùlù àti àti dáadáa lè pé àwọn ọmọ bíi ẹni wò ní àwọn ní sáwùlù àbíkọ́ rahman tí a mọ̀ sí àtẹ̀jẹ́ mú abẹ́rẹ́ wọn bá wọ́n ṣe lọ́wọ́ bá tó lórí wọn bá tó bá darí ọdún wọn lórí dáadáa lọ́wọ́ wọn tí ó wọ́n kúrò ní ìlànà tí àwa ìpínlẹ̀ tó náà ń sọ wà fún ìwọ̀n bákan náà abẹ́rẹ́ wọn bá tó yíyan sí orí ìlànà ìwọ ìjókòó السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀fẹ́ fún ọlọ́pàá tó láàrin gan kí ó ṣe wá ní mùsùlùmí ó tún wá òjò ẹni ọba mẹjẹ àná àtijẹ tá àtijẹ yìí tó bá wá dẹdẹ tó fẹ́ yàwó ní ẹdẹ tó ní ohun tó lẹ yà ní ẹdẹ tó wá fi pé wọ́n ti kíkí wá máa tọ́ tẹ́lẹ̀ sí ẹdẹ ìlú ìsìláàmù ìlú àwọn mùsùlùmí ni tó wá fi pé ìjọ kọ̀ọ̀kọ́ wá bá pàdé ń bẹ́ẹ̀ òun ni ohun tó ṣe pé àwọn tí wọ́n já lẹ̀ wọ́n ní ìjọ ẹlẹ́sìn míì tí wọ́n tóbi ju gbogbo nàìjíríà lẹ́gbẹ́ tẹ́ bá ń ka mẹ́mbà ìjọ àwọn nọ́mbà wọn ní nàìjíríà more than thirty million more than thirty million people sọ̀rọ̀ báyìí nàìjíríà two hundred million one eighty million àwọn nìkan bí thirty million ni wọn. kọ́ra ẹgbẹ́ yòó náà láwọ̀ àrísáàlù wà wọ́n ló dúró ẹni ẹlòmíì lè di ẹni lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́lú kò lé nínú tó láti ọjà rẹ̀ pero como que yo no sabía que no me a la valle y no tuvimos

bí ibì kan bá máa ń dáwòrò ọlọ́mọdé bí ọ̀dí àwọn bí ibì kan padà máa ń wúlú bí padà bí máa fún gbogbo ọlọ́mọdé bí ọ̀dí ọ̀dí báyìí ẹni bá ń fún wa nílùú wáyé fún àwọn mùsùlùmí tó tèmi máa àti máa torí mo máa ń ìjà máa fi ìlú pé ìrìnkà tó wà bá wà ní iṣẹ́ ìlọ́lá bẹ́ẹ̀ ìjọba wọn bọ̀ bá tó la àyè dábàá àtẹlé ìṣẹ́ ọ̀ ìbáṣe tí ò ṣe lè bóyá wọn bá ti sáré àti lọ sí ìlú náà. ìgbẹ́ lè ti tẹ̀ wá ń bẹ̀ ìtọ́lọ̀ ti sáré àwọn mùsùlùmí sí wọ́n mọ̀ pé bọ́nà bá tiẹ̀ lọ́jà ó súnmọ́ kọ́ fẹ́ mọ́ta. àbẹ̀lẹ́ ọ̀bọ̀ bá tó la àyè dàbí ọlọ́run orúkọ tó ní wọn sọ̀rọ̀ ọlọ́run di oró wípé yóò bá ọlọ́run di oró yìí wájú ọlọ́run ọlọ́run yóò bá ṣe yín ní owó dáadáa ọlọ́run bọ́ bá ṣe yín ní màṣíwóró dáadáa gbogbo ìfọyọ́rọ́ ti dún ní ọ̀la ọlọ́run bọ́ wọlá ètò rẹ̀ tí oní náà jẹ́ lónìí ọlọ́run kọ́ sí ọlọ́run kọ́ sí kí àwọn ayé ọtí kọjá ààyè táwọn yóò máa tọ́jú ara kó tó wá máa ṣiṣẹ́ bóòlù àwọn yóò ti máa tọ́jú ẹ̀mí wọn bẹ́ẹ̀ ọlọ́wọ̀n ní ti yé rẹ̀ ọlọ́wọ̀n ní ti ẹ̀fà rẹ̀ ọlọ́wọ̀n ọ̀la ìtòbí ayé ọlọ́wọ̀n ní ti ọ̀fà rẹ̀ ó sì jẹ́ ọkọ̀ fún gbogbo ayé ọlọ́wọ̀n dára ló jẹ lọ́la ìjàmù ìsìlámù tó wáyé à ń tọ́jú ara àtúndí ẹ̀mí kọjú torí ìtọ́jú tẹ̀mí ó gẹ́gẹ́ ní kókó bó ti wulẹ̀ ká ṣe tó yọ ọ̀rẹ́ ara ló gbẹ̀yìn kò sí bá a ti lè mú tó tó bá a mú tó fún wa kọ́ ọmọ àti ìwọ̀n kọ́ ọmọ àti ìlú jẹ àrọ́ padà rẹ̀ dájọ́. ẹlẹ́yìn tó wá kò ní sáà fẹ́ ní òṣèlú lánàá bá wájú ọlọ́run ọlọ́run wà láyé tó rẹ̀ gbogbo tọ́lọ́mọ bá ti kún nínú tó mi tí èmi ọlọ́run ní kàkọ́ bá ti para sí dúró kéré tó mi ọlọ́run níjọ bá yẹn òní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa náà gbogbo ẹni tí ń fi ẹ̀mí tọ́lọ́run tí mi ń bá wọn á lò ọlọ́run tó kù náà lò dáadáa

pẹ̀lú ògbọ́lọ́ nínú èdè rẹ̀ wọ́n wà kí káwọn nìkan ọlọ́run kò sì dára pé yìí ọjọ́ ti ìpìlẹ̀ ìjọ ní kílò mi dé ń tòdò òun ló fa bí mo dé ń sọ̀rọ̀ bàbá yìí mọ́mú ẹ̀wọ́n bínú bàbá yìí mọ́mú lẹ̀ nínú kọ́ wàjà ọlọ́run ọ̀la ètò bẹ̀rẹ̀ ó ti àyè bàbá yìí mọ́mú ọlọ́run ọ̀la ètò bẹ̀rẹ̀ ó ti àyè mọ́mú ọlọ́run ti dára fún wa nínú tó ṣe fún wa nínú wa ń dùn sí kò ní ìdìbò ẹ̀kọ́ tí wọ́n ní kí wọ́n kọ́ ara lónìí ẹ̀kọ́ tó ní agbára ẹ̀kọ́ tó sọ̀rọ̀ ìjọjọ́ sọnù láwùjọ ni wípé àwọn tí wọ́n lè ṣe mùsùlùmí pẹ́ńtà ni wọ́n wọ́n wá gùdù níbi pẹ́ńtì wọ́n ti wá pẹ́ńtì láàmú nìkan mi unfortunately ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí Islam ọjà tí wọ́n kó ìsìláàmù yẹn òun náà lè lómi èkó ọkàn rẹ̀ ẹ̀mí èkó ìgbà tó ọjà tí wọ́n máa kó islam ìsìlámù obìnrin lé obìnrin ò jẹ́ kankan ní ìsìlámù wọ́n máa gbé ìsìlámù wo oníkà máa jó obìnrin mẹ́lẹ̀ oníkà máa ti gbá oníkà máa tàwó lára àdá gbórúkọ búkú wọ́n lọ́wọ́ ẹni ọba mọ ìsìlámù ọmọ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ fún obìnrin ló tẹ́sí ìsìlámù àti ṣe àlùwálá olóògbé àwọn ọ̀tọ́ ọlọ́run àti mẹ́rin jẹ́ ní o ọlọ́run ọba tó láàrin kan láti bẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀rọ̀ yóò pin òsì sọ́rọ́ tó lè já gbogbo tó àjọba sọ̀rọ̀ ọkọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀pọ̀ ẹ lọ wò lọ́nà kan àbọ̀nà méjì tó bá ti dé dáhùn ní kí wọ́n kó papọ̀ dé ìṣe ìyàn kan o ẹ ẹ́ ní kí àkọ́kọ́ àlọ́dọ̀ yìí ọkọ̀ sí sọ́rọ́ tó ìmọ̀ mi sọ́rọ́ àti sọ̀rọ̀ pàwọn olùgbàdo òdòdó ọkùnrin bẹ́ẹ̀ ni wà ní ọ̀dọ̀ ìyàwó obìnrin bẹ́ẹ̀ ni àlọ́ òsì nígbà tó ń fún mú sóra ní náà wá sọ́rọ́ tó ká mi ìlú náà ṣe èmi ní obìnrin bá bí àfẹ́ ìsọ́mi ìlú ọkùnrin bá dà sọ́dọ̀ àbí tó bá sọ lóko èèyàn kan ló ní sọ́ọ́kù yusuf ọkùnrin jẹ́ sọ́ọ́kù ìwọ̀nyí ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ bó ti wá sọ́ọ̀ náà tó wá sọ́ọ́ tóbi náà tó ní sọ́ọ́kù mọ́jà bó ti sọkùnrin ẹyọ kọ̀ọ̀kan tó dájú ọ̀sọ̀ tóbi náà tó dájú ìkẹ́ wá fẹ́ tí ò ṣe papọ̀ ó ní tó jẹ́ jámù tó wá jẹ́ tó ọkùnrin nìkan kò sí wàlúwà lọ́dọ̀ lọ́dọ̀ tó tẹ́lẹ̀ bá jẹ bẹ̀rẹ̀ rẹ̀ bá jẹ ó ní kó obìnrin yẹn ọkọ̀ dáa Islam kọ̀ ìyẹn ló fi jọ́ jẹ́ pé gbogbo àwùjọ láyé lórí ìwọ bàbá títí bá ti wọ́ bàbá tí wọ́n bá bàjẹ́ àwọn obìnrin ibẹ̀ làwọn tó tẹ̀lé bàbá ọmọ ní kó wọ́n rẹ̀ ti bẹ́ẹ̀ bá tún rẹ̀ ti wọn dà ẹjẹ́ wọn máa tó bá wọn ń tẹ̀sùn jẹ́ bá ti ráṣọ gbà táwọn àtòbìnrin tí ó jẹ́lẹ̀ torí ọ̀yà tó kíra wọn níbi ìmọ̀ra wọn bẹ̀rẹ̀ náà lọ. ní àbára àwọn àyà wọn wọn máa wọn wọn bí mọ̀tínà ọ̀pọ̀ bọ̀ọ̀lì wọ́n fi ta àwọn ọjọ́ àwọn fún wọn lónìí wọ́n ní kò tó wá fún lórí kíra wà sí. ìgbà náà yọ àjẹ bọ́lọ̀ fún náà láti orí wọn lábẹ́ ní bára wọn sọ̀rọ̀ ní sáfọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọ̀tàlá eléyìí ti ṣe ọ̀kan nínú àwọn obìnrin takuntakun ní ẹ̀sìn náà tó ń gbé ọ̀kan nínú ìyàwó àdébọ̀ Muhammad sọ̀rọ̀ Hafsa nígbà tí wọ́n bí wọ́n bí ní òkú ọdún márùn-ún sọ́lọ́ ma bó di àdébọ̀ Muhammad sọ̀rọ̀ wà àdébọ̀ sọ́lá ní àṣẹ ànábì ò sì di ànábì ọlọ́run tí wọ́n ti ọkọ̀ ọdún márùn eléyìí tó máa túmọ̀ sí pé nígbà tí wọ́n ti ṣáàtọ̀ ọmọ thirty five years làwọn ìwà Muhammad ìtumọ̀ tí wọ́n tọ́jú àwọn ìwé pé thirty five years tẹ̀sí gbọ́ pé forty lọ́dà rẹ̀ jọ lọ. nígbà tí ọkọ̀ tó márùn-ún táwọn ìṣẹ́ ọlọ́ba ayéwáyé ọ̀sọ́ra bí ó dà níbi ọlọ́run wọ́n ni wọ́n ṣáàtọ̀ ọdí ọlọ́run tààrà àná. ìgbà tí wọ́n الخطاب رضي الله تعالى عنه وعن محمد ẹni tí ọjọ́ ìyá rẹ̀ jẹ́ zainabu bintu mazuun mazuun yẹn zainabu bintu mazuun yẹn àwọn fámìlì tí wọ́n jẹ́ ọmọ mazuun tí wọ́n gbà islam àtàkùn ẹgbẹ́ tọ́lọ́mọ bá ti fún wọn ní islam ń bẹ tó dágbó lọ́kọ̀ lọ́jọ́ àjọ bí ìbí ìyá rẹ̀ wọn lọ́wọ́ pé ní Usman ló mà lọ́wọ́ rọ́ọ̀ ni òun mà lọ́wọ́ òun náà ní kò takuntakò lẹ́yìn ìdílé gidi dáyẹ̀bù lẹ́yìn house of jazz mọ̀fẹ́tọ̀ nídìílé bàbá ìdílé nídìílé ẹ̀yà ìdílé gidi. nígbà tó wá ní wọn bẹ̀rẹ̀ ní máa rí bẹ́ẹ̀ tí wọ́n ti pé pẹ̀lú wọn ni wọn ni ìgbà tó di ọmọ ọdún méjìlá òun lọ́wọ́ ìgbà tó ti pé ọmọ ọdún méjìlá olólọ́wọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn lágbára ayé ìjọ títí nìfẹ́ náà pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ níbi tí ẹsẹ̀ àwọn kẹfẹ́ yóò bá sí ìwalẹ̀ ẹ̀pọ̀ jù àti wípé nítorí ara súnà ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn àwùjọ ibi tí ilẹ̀ bá ti mọ́ gbóná dáadáa tí orú bá ti pọ̀ bàlágọ̀ àwọn obìnrin wọn máa ń yára bàlá bí bàlágà àwọn majority wọn ó máa ń fà tó bá àwọn ibi títí ìpò rárá. ṣùgbọ́n èyí tí mo fẹ́ mú jáde ni pé níjọ́ ò ìyẹn náà jọ́dọ̀ àwọn bàbá wa díẹ̀ díẹ̀ nítorí láwọn dá àwọn nǹkan mìíràn tí wọ́n bá ti ní pé obìnrin ó ti aráyè ó ti dàgbà ó ti di géńdé ó sì ní gbogbo tóbìnrin máa ní òun ni wọ́n máa wò tí wọ́n fi máa fi wọ́n

tó wá jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n pè lóbìnrin òní ti pèsè lára eléyìí ó ti dàjú lọ́mọ àwọn àdó ìtàkùn wọn máa máa fẹ́ síbẹ̀ kì ó sí èfé sí ibẹ̀ wípé fọ́ọ̀mù owó tó tó yẹ kí àwọn ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mọ́kànlá tó lè bí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ní ìpàwà tó dóbi lọ́dún yẹ pé tí wọ́n bá lọ́kọ lọ́nà tó bá tọ́lọ́ wọ́n ń lọ́kọ lọ́nà tí ọ̀bá tọ́lọ́ ọmọ méjìlá ọmọ ọdún mẹ́tàlá ọmọ tí ò tó bẹ̀rẹ̀ lọ́dún ní mọ́tò bàbá àwọn alẹ́ fi sáńgá tó padà tó padà wò lọ́wọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀wò yọmọ àgbẹ̀wò rẹ̀ lọ́sọ̀ yá ti ta àbíkí ti wá ìgbà wọn gbà ló tutù lọ ó máa rẹ bá ti ń pè yọmọ ní ẹ bá gbé tó wà fún lọ wúlò ní àgbàjọ àpò ara àdéhùn ti bẹ̀rẹ̀ ayé nígbà tó kọ́ ọdún méjìlá ó ti dàgbà ìtọ́kọ̀ ọ́nì ẹni tó lòun fẹ́ fẹ́ nígbà náà fi hàn lẹ́yìn kó ṣọ̀dáfà àtàmì ọlọ́fẹ́ ọ̀lẹ́yìn kó ṣọ̀dáfà àtàmì ọlẹ́dọ́ ọ̀fẹ́ hàṣọ̀lá ọ̀fẹ́ hàṣọ̀. nígbà tó fẹ́ nígbà tó kọ́ ọmọdé méjìlá nígbà tó di pé dáwà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́dún kọ́ máa lọ sókè kọ́ máa lọ sókè wọ́n wà lára ẹni tó kọ́ ọ̀dọ̀ ìyàwó náà dà sílá kódà wọ́n wà lára ẹni tí ó ti hijira lọ sí habasha wọ́n lọ sí ìwẹ̀rọ sí hijira lọ sí ọkọ̀ àti àwọn ọkùnrin ara wọn ẹ̀kọ́ kan mẹ́lẹ̀ ọlọ́pọ̀ sàánà wà tàbí ráyé ní inú àwọn akadémi ọ̀dọ́ ẹ̀kọ́ ìmọ̀ ọ̀dọ́ ìgbìkan yẹn kí ní jẹ́sẹ̀ onílọ́ọ̀bì ti scam èmi náà wá wò pé wà láàyè lóòótọ́ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn obìnrin káàdì ìfẹ́ lọ́mọdé àtàkàkò wọ́n láàyè náà bí wọ́n kàwé ìjọba ẹni ojú ẹ̀ bá rí tó bá mọ̀ tó máa rẹ̀ lọ́ mọ̀ tó máa rẹ̀ èmi mọ̀ tó máa rẹ̀ díẹ̀ olójú mi ti rí káàmù ni ọkọ̀ ní ìfẹ́ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn obìnrin torí pé kìí ṣe torí ọlọ́dọ̀ torí òwúrò nǹkan ní ẹ̀ka òun wọ́n wò ní ìpínlẹ̀ èdè tó lọ. nínú ilé ìjọ tó yẹ tó tòrò fún láti fẹ́ àwọn tó fìlà rẹ bẹ́ẹ̀ ẹni wọ́n ti fẹ́ torí tọ́lọ wọ́n máa yọ àfẹ́ sí ìrìnàjò ọlọ́wọ́ ti ọ̀dà ní ọ̀dà lórí pé ìjàmẹ́lẹ̀ ní ọ̀nà mẹ́fẹ́ fún torí ọlọ́ ìsàlùmọ́ àlàáfíà wà láti ní ìmọ̀ ọlọ́wọ́ àbáwọn níbẹ̀ àdánwò bẹ ní ayé o, kò sí ìfẹ́ òtí kọ́ ìfẹ́ o kọ́ ìbẹ̀rù ọlọ́run lóhùn sí lọ́dọ̀ àwọn òbí náà ẹni ìwọ̀n ṣeéṣe pé wọ́n lọ́ fi o ó sọ pé òun fẹ́ ṣe àtọ̀kùn ara rẹ̀ wọ́n lọ sàkọ́ já jọ́lá àti àjọbìnrin bí àtàwọn tá a ti di bàbá lọ́mọ ẹja akẹ́kọ̀ọ́ o tó máa wá wá ti gbé tá a gbọ́ tó wí. jẹ́rì rẹ̀ dé níbẹ̀ náà fẹ́rẹ̀ kan ti ń wá dé ń pẹ̀ tó ní ọmọ wa ní gbọ́n fẹ́ rí lórí ọ̀rọ̀ kìíní. yóò yọ tí wọ́n dé ń o yóò di o. ẹ̀kọ́ pọ̀ sí wà nù. ọ̀rọ̀ bí ẹni yìí bí ó ṣe pé ṣàfùsọ̀ bó ti wá máa mọ̀ tí wọ́n lò ó ti rọ́pò tiẹ̀ ló ti gbè fún àwọn èèyàn ti rọ́pò rẹ̀ àwọn apá wọ́n ti rọ́pò rẹ̀ máa yè nínú àgbà ó ti sáré àtúgbẹ̀ alẹ́bà musa alẹ́ ìsọ̀rọ̀ àbọ̀ ó ṣe é ti pa ní ìgbà wọn nípa láwọn pa lọ́ba kápò ní. ìgbàgbọ́ sápò lé ní sálọ tí sálọ ó wá sálọ mọ́ jáàna sọ́ọ́tù kọ́sọ̀ ọ̀rọ̀ tó mọ̀ sọ yẹn bẹ́ẹ̀ nù ẹ̀. ìgbàgbọ́ lọ́bàrá ọmọ èèyàn ní ọjà màálù wá odò wọ́n fẹ́ mú màálù yìí àwọn ta àwọn màálù wọn mú un ti mú ti wọ́ kẹ́wàá lọ́bàrá ọmọ obìnrin lọ àwọn obìnrin tí wọ́n wá já tó kílẹ̀ já tó fún lọ́bàá lọ́dọ̀ ó ti máa pàpọ̀ ó kù mọ́ kílẹ̀ ní ó ti dín sí wọ́n ní láàrín ààtò bẹ́ẹ̀ ní ààrẹ fẹ́ra lómìnú nítorí wíjẹ́ àwọn ọkùnrin lọ́wọ́ àjọ obìnrin làwọn sábà tó wá lọ mi ìlú sábà sàlàyé sọ ṣùgbọ́n fẹ́ lónìí ọba àti méjì fẹ́ lómi kọ́ mọ́ bàjẹ́ fún mi kàdé mo fẹ́ nígbà tó ṣe gbogbo lọ́wọ́ wọn lọ wọn lọ bàbá lọ fún ẹni tó máa ń fún ẹran lómi mú ẹ lọ tó ní kí wọ́n lọ bá ó wá sọ tó ju rẹ̀ ẹni tó lé dé mọ́díyàrá yìí wá ń sọ fún bàbá wọn sọ ayọ̀ bó ti sọ ọjọ́ pé ní ẹ̀sán báyìí bàbá wọn ní kí wọ́n bẹ̀rù wọn èmi tó ọjọ́ yìí kò ti tọ́jú ìrìn àjò kò sì là. pàrà nípa ọjọ́rọ̀ náà wọ́n mọ̀ ẹ́ ó ní yára bá ti sàdé ìlú ó ní jáde mọ́jẹ́ ni yọ lọ gbà síṣẹ́. iná fáyọ̀ ọmọ ní ìsàjà ẹni tó dáa jùlọ tó lè gbà síṣẹ́ ó ní àlùkò wíwù ẹni tó lágbára láti ṣiṣẹ́ àlùfàmì tó tún wá wà lọ́wọ́ sí wọn wọ́n jẹ́ ní táà lè fọkàn tán ẹni yìí ọlá màánà tó ti gbà síṣẹ́ yìí sẹ́ka nínú àti ẹ̀kọ́ yìí bó ṣe sọ̀rọ̀ lẹ́ bàbá rẹ̀ fún ọ̀pẹ́ ọmọ yìí ti fẹ́rẹ̀ ọ̀yẹ́ ọkùnrin ìní òní ju ayé òkè ṣáká ẹ̀ṣẹ̀dá nínú ìtajà àti ẹ̀kọ́ nítorí kan náà àwọn ọmọ yìí ti pọ̀ nítorí ní ọ̀gbọ́n ti ń dulẹ̀ ọmọ ilé ti ń dulẹ̀ ó ti fẹ́ fọ́kùn rẹ̀ soft landing ó tó di pé nǹkan mẹ́rọ máa tẹ́lẹ̀ lẹ́yìn ní kí ìní mà sí ọdún ní ìgbìkan náà ọmọ ìfún èyí tó sọ̀rọ̀ ń tọ́mọ náà bá ti sọ bẹ́ẹ̀ tàbí kí mọ́ rẹ̀ nìkan wá fi hàn nìkan ẹjọ́ òtó bẹ́ẹ̀ wọ́n ní nǹkan àwọn ni mo bá ti fún wa ó ti fún wa ní wá ń pè ọ́ mo ní kí n sọ fún yín náà ní ìjẹba ti yín náà ní ó pè wá tó ọ̀bá ní ó pè wá lójú rẹ̀ ìjẹba yá ayé jẹ́nu bẹ́ẹ̀ ni ìjẹ tàkọ́ dámà láti fẹ́ ní àwùsọ̀ bàbá ayé tó ti lọ́kọ̀ọ́ náà wọ́n ti ṣe wọ́n ti fún àwọn ìfẹ́ wa wà lánàá tó ní àgbà lórí ẹ̀kọ́ ìfẹ́ tí ìdí káà ààrẹ ẹ̀kọ́ náà gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ lára káńsọ̀ lónìí nù ẹjá bẹ̀rù ọlọ́run ló bẹ̀rẹ̀ jẹ́ ti lọ́kọ́ ló bẹ̀rẹ̀ jẹ́ ti níyàwó ìfẹ́ ẹ̀sán tó bá fẹ́ ẹ̀dẹ́ èèyàn jẹ́ ilé ayé ìyá tí máa jẹ lẹ́sàn ó jẹ mọ́jọ́rọ̀ pẹ̀lú tí ọlọ́run bá ní ìlú ìlú ìṣúdò kọ́ ọlọ́run láwọn tí wọ́n máa jà ń bẹ́yìn ọlọ́run fẹ́ràn kò jẹ́ sẹ́nìkan tí máa ṣe tí máa bọ́bá jàmbá àwọn tí wọ́n tọ̀ sí sẹ́jẹ́ tí wọ́n rọmọ rẹ̀ jẹjẹ́ tí wọ́n ti ẹ̀sọ́ tí wọ́n tí wọ́n ń jàmbá tó ń dí òsù wọn kù ọlọ́run di àlùbáríkà rẹ̀ kí ṣe máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo ìgbà tí ń ṣe láyé gbogbo ẹni tí yàn bá ti lè kọ̀míìtì ayé èèyàn kú ó lọ́dọ̀ sí tọkàntọkàn kọ́ wa máa ń tó bá ni ara wọ́n jọ sọ kúrò àwọn ọ̀rọ̀ ìjẹ̀díjẹ̀dí ní gílẹ̀sì wọ́n tó lọ́wọ́ ní ẹ̀sìn papọ̀ èyí ní pé ọkọ̀ òun lọ́wọ́ sọ́tì wọn bá èmi ìtọ́nà ọkọ̀ Islam ìyàwó rẹ̀ bá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni méjì ẹ̀dá ń gbà wọ́n wà tọ́ba ẹni ti kọ́ lórí ọ̀kadà nínú gbogbo ìdánwò dòrò yúnífọ́ọ̀mù ìjáàbù lábàá àwọn tó ń kọ́ṣẹ́ ọ̀gbọ́n ẹ̀sìn bu àwọn méjèèjì la wọ́n yọjọ́ lọ ní wọ́n fi ọjọ́ padà ìgbà tí ó yí jíra àti mọ̀dínà tó wá dé wọ́n fi ọjọ́ lọ ní. ẹ̀jẹ̀ á mú bílẹ̀ sí wọn lọ́wọ́ àwọn táwọn mẹ́rin bọ́kùnrin fi ń ṣe bọ́kùnrin fi máa jà pé tóbi náà mẹ́jọ. gbogbo nǹkan tí èèyàn máa ń lé nínú ayé bọ́kùnrin lé kò sí ìsóbìnrin òní débẹ̀ ní ayé ẹ̀kọ́ wọ́n ti fún ayé wọ́n sì máa ń kàn wọ́n ti mé ń kàn èwo máa ń kàn yín wọ́n what men can do nítawọn ọkùnrin bá a ti pọ̀ tó ìta àlẹ́ sí ewu mà gbọ́dọ̀ yẹ ọkùnrin kan yín gbọ́dọ̀ rẹ̀ ó lè ṣe ìtọ́jà àdúgbò lọ́kùnrin lọ. tó bá dé bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ in the matters of the day nítorí ní bẹ̀rẹ̀ ti lẹ̀ ẹja mójútó ẹja mójútó ẹ má jọ jẹ́ pé ìtajà nìkan ní ọba wa ẹjẹ́ kẹ́sìn ọlọ́run ọba ọba wa torí bí lẹ́sìn ọlọ́run oní ọ̀tẹ̀ ojú wa bá oní ọ̀tẹ̀ orí wa bá oní ọ̀tẹ̀ ọkùnrin wa bá lórí dájọ́ pé tí ọba sọ́nà àyíwá wa káàkiri pé out of the name of the lord màdínà tó ní wọ́n tó jọlọ rẹ̀ ọkọ rẹ̀ wá jagun mọ́tò ọjà fún bá dìrì fún alákọ̀ọ́kọ́ tà nàbí ẹni tó bá ti jagun bá dìrì anábì sọ́nà lọ́wọ́ àríwá yọ sọ́nà ó ní bí ẹni tí ọlọ́run wọ̀ ìtẹ̀lé ẹ̀jọ̀ máa ń tẹ̀lé lórí ilẹ̀ ìgbà tó bá wù ìfọ̀ àlọ́ máa ṣe tó bá ọdún ti ọgbọ́n ọkọ rẹ̀ tó lọ́gbọ́n ìnáwó ìlú aná làmà pé ogun mọ́ṣọ́n ti gbà wọ́n díẹ̀ fáwọn àti ọkọ rẹ̀ wá gbẹ̀yìn lẹ́nu tó gba ọgbẹ́ ńlọ náà tó ní bí àwọn tìbí ń tágẹ̀ àwọn ọpa yìí. àwọn mùsùlùmí kan wá dókè kàkà káà nẹ́bí ọlọ sí àwọn aláàlọ́ sí lọ́dẹ fẹ́ wú ọkọ ẹ̀ lọ. ọkọ rẹ̀ wá gbẹ̀yìn lẹ́nu tó fara sókè lọ́kùnrin lọ́sùn nítorí káwọn akẹ́kọ̀ọ́ yọmọ bá ara ní ọba Muhammad. wọn ará ní ṣùgbọ́n ọgbẹ́ yẹn ni wọ́n ń jí wọ́n ń jí sí náà bá lọ. ìdàtọ́kọ̀ rẹ̀ wá kú àdánwò ńlá ni fọ́mọ obìnrin ó jẹ́ kó ní tó jọ jẹun fẹ́ra wọn o ní tó jọ mẹ́ta ṣáàtọ̀ kí ń di ibi ọmọ tó tí wọ́n yẹ nígbà náà nígbà tó ti ọmọ tó tí wọ́n yẹ. ìgbọ́n gbogbo ẹ̀ náà nílẹ̀ ọmọ ọdún méjìlá síbi ìgbẹ́ tí wọ́n yẹ ṣùgbọ́n látara ẹ̀kọ́ tó ti ní nílẹ̀ sí ọlọ́pọ̀ oríṣàjẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti mú àjẹwò bára rẹ̀ nígbẹ́ kọ́lọ̀ náà fẹ́ jẹwò báyìí bóyá tó ní orí ìlú ìtọ́fẹ́ ṣe fún yọ wà á sàjẹwò yẹn dáadáa fún ara rẹ̀ yọ yẹ pé ó tó bọ́ náà náà ní kọ̀bẹ́ nìkan rí èyí nǹkan ní ìjú sí lára rẹ̀ tẹ́lẹ̀ wà máa wọlé sí la ẹlòmí òru jẹjẹ bí ẹni bí ọ̀jẹ̀ rárá yóò kọ́ra rẹ̀ sí ìrònú yọ lọ ní depression yọ́pàá rẹ̀ ní òjò yọ́pàá rẹ̀ ló lè ní yọ́pàá lò. Àtọ́lé ní ìjà àdéhùn táwọn yọ́pàá lọ sílé ayé. Ṣùgbọ́n ti ní ẹ̀kọ́ jó òun náà nítorí pèsè rẹ̀ sọ́kọ̀ rẹ̀ ṣe ká. Kò sí ìwà arúgbó bẹ́ẹ̀ lọkọ̀ mi. Bọ̀rọ̀ arúgbó bẹ́ẹ̀ lọkọ̀ mi máa ń bẹ̀ tó kò kalẹ̀. Ó wá gidi pé tó jọ mélòó, láì lọ́pọ̀ èyí wọ̀pọ̀ ìgbọ̀nà ìjókòó lè láì lọ́pọ̀ èyí wọ̀pọ̀ fọmọ èyí wà á ní ìgbà wọ́pọ̀ tó dáa tó pa àkọ́kọ́ ó yẹn yàn tán. àwọn bá lò sọ fún òun ní bá wọ́pọ̀.

ó zàkà kọlọ ẹ máa ń bàbá rẹ tó bá yí bàbá rẹ mọ̀ pé tí ń bá dún ọba àrọ́pọ̀ kò ní í gbọ́ sí ọ̀bà wọn. ìgbà àpapọ̀lọ̀ ìníjẹ ọkọ̀ takuntakun ìníjẹ ìbá tó bì í lára wọn á sọ ọ́ yàrá ọ̀dà wọ́n á lọ bá kàn lóyún fún wa mo máa ń wòye pé èyí á fún ọ bí ọ̀rọ̀ ló sí náà ní ọ̀rọ̀ ló sí lọ́wọ́ ọmọ àrùn lè ti kọ́ wá fún létí òkú létí ìgbọ́ tó fi jọ́ mélòó kan ọmọ àrùn wọ́n ti aláwọ̀ tààrà láàrin lọ́wọ́ lọ́wọ́ ọmọ àrùn wọ́n ti aláwọ̀ àrùn wọ́n ni ábùdọ̀rọ̀ tí wọ́n fọ́ ọdún ní wọ́n mẹ́fọ́ ọmọ fún ọ áṣọ́ọ̀tì ní nínú obìnrin tọ́lọ̀ ń kó pẹ̀lú ẹwà àti ìgbé lọ ẹwà àti orí orí rẹ̀ pín jẹ kì í takú mẹ́jẹ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ayé òjò ní ọjà ẹ̀ náà torí wọn ò pé àrà ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi bá ti sọ̀rọ̀ báyìí lẹ́sìn máa pọ́nbọ́ oríṣi pé ó mà pé kò yẹ ká sọ pé kẹ́ni kan wá pé wí kó ní pé bàbá máa ya bọ́ lọ́dún lẹ́nu ìjọ mẹ́ta ni mo pé kí n fẹ́ yàwó ó ju wọn pé ọ sọ fún mi yàwó sọ pé wọn pé fẹ́ yàwó mẹ́ta ó dùn bàjẹ́ ọ òfin mi ṣàkọlù ẹni tó dá àdúgbò lọ́lọ́mọ wọn ẹwù bíbí ẹwù bíbí ẹni tó tó dá àdúgbò náà lọ ìfọkọ rẹ mo ní pé wọ́n dá àdúgbò gbogbo wa pọ̀ ẹni tó dá àdúgbò lọ́lọ́ ní bọ̀ wọn. kò wá lọ ẹni tó lẹ́sà ó gba oṣù máa nù máa ọ̀dà bó bá kì í lọ. kẹ́rì kẹ́rì òbí bíbí ẹ ti. àfúrá fún ìrẹ́jẹ àti ayé ayé ẹ̀jẹ̀ àpò ẹ̀kọ́ ká ẹ̀kọ́ tó yẹ ká ní kó mọ̀ àwọn èèyàn náà ọ̀rọ̀ wọn ni wọ́n yọ bí ẹ̀kọ́ ìtọ́wọ̀ òkúlẹ̀ kọ̀ọ̀kẹ̀ lọ́gbà padà yóò kọ̀ ọmọdé ọmọdé ní ìbáṣe ní gbogbo ẹni máàlìjì ẹ̀ náà ẹ̀jẹ̀ mi báwo bí ti sọ́ra àwọn dání ọkọ̀ mi tó ń kò bẹ́ẹ̀kọ́ kankan ní yọ sọ́kù wé lọ́kà àkọ́kọ́ sí ọ̀kọ́ náà àwọn ẹni ní ìkọ́ ẹ̀rọ ni àti nìkan tí kò tó dọ́dọ̀ mi tó dáa dé nìkan ìpìlẹ̀ abẹ́ ìfọ́ onílùkù sọ̀lẹ̀ àwọn ọmọdé àbùdá àbùdá ẹ̀fẹ́ ìgbà bẹ̀rẹ̀ torí ọlọ́gbẹ̀rẹ̀ káàmù lẹ́fẹ́ káàmù àwọn náà ti káàmù yìí wọ́n tà yín wá sí olúwọ̀ yìí ẹ̀yìn tí ọ̀la ga ní ẹ̀yìn tí ya lẹ́nu tí ọ̀rọ̀ ah, lọ́wọ́ mi jẹ́ lọ́wọ́ irúkọ lọ́wọ́ lọ láì tì máa ń dín mi mọ́ lọ́wọ́ kó sí fún aṣojú mi ẹ bá ti rí o ẹni káàmù náà tọ́lẹ̀ káàmù ara mi. ọ̀la ń gbéra rẹ̀ kó ní ibi kò fẹ́ sí kò fẹ́ kọ́ ọ̀dà ó bá kiri ọdí ọlọ́wọ́ tàà láàrin bàbá rẹ̀ lọ. Òbí gidi ló. Wọ́n máa lẹ́gbàá bẹ́ẹ̀ lé àwọn èèyàn náà dálẹ̀ fún ọ, tọ́pọ̀ yóò mọ̀ ẹ́ lórí àti ilé ọtí ìyẹn ibi o wà tífìs. Jẹ́ kọ́ máa o wà tífìs. Má jẹ́ kọ́ mọ owó ní ọtí ìwé ẹni tó ṣe wípé o fẹ́ máa fi ní sáà kúkú fẹ́ sí. Ìtọ́lẹ̀ máa ń fà òun ni pé interest tọlọ́hún tọlọ́hún fẹ́ ká ní kó wà nílẹ̀ báyìí kọ́ ọkọ̀ yóò máa rẹ̀ sí because of your own personal interest. nígbà tó ọmọ yẹn bá fẹ́ ṣe tó jẹ́ interest ẹ̀ tó borí gbá interest tẹ̀ lórí ẹ̀ kò ní tẹ̀ lórí ọdún mọ̀ pé o ti borí gbá interest tọrọ lórí o. ọ̀rọ̀ rẹ ní èkó bá tọlọ́mọ bá mu. ọ̀rọ̀ òfin máa rí pé àṣẹ ọlọ́mọ torí ọmọ tí àṣẹ tó fẹ́ lò lórí òwò ọlọ́run bá dára fún un ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fi ń sọ wọn bí àwọn ọmọ yìí ìjọba ìlú ẹ̀lọ́ ẹ̀ kò ráyè sọ òwò ṣé láyè ìláyè rárá ẹbí ìyẹn náà ní ọkọ̀ àpòjù lọ́dọ̀ ìròyìn ìgbìmọ̀ lọ́wọ́ àlọ́ táwọn ìjọba ń lọ bọ̀dá àwọn ìgbò òun lè lọ ayé òkáyè ìfọwọ́sọ ìyọ́bà fún ẹkùn ìyá bù ṣé wọ́n ló máa ń parí ní ìgbà ẹ máa yọ ọmọ parí ìgbà tí wọ́n sáà lọ́wọ́ wọn táwọn òbí ni wọ́n tẹ lọ gbogbo àwọn ọmọ ọlọ́run ni wọ́n sọ. ẹ wo délé gbogbo ọba lọ bá bàbá tù ó ní àwọn bá tù mo ò ní pé kí n máa fi house of law lọ́mọ yìí bí wàá ní tó jọ mi náà kò tẹ̀ wá ń dọ̀kun lò mọ́ látara àbí òtítọ́ gbẹ́dẹ́ mi sá bọ́ọ̀lù ní wọ́n fẹ́ àbúkà lọ́jọ́ yìí èyí tẹ́ ní ìfẹ́ èyí jẹ́ bíi náà ní ìdí mẹ́ta kọ́sá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. mo wá wò láìláì òtún náà dùn borí tí mo wù yìí ìtẹ́lẹ̀ yìí tó wá ń ṣe yìí ilé ìwà akẹ́ dúró yìí. ó dùn débi pé ọ̀là òde sáwọn àwọn òde olú mi láì ṣe pé kí rẹ̀ láì ní ìṣòro tí ò lè sọ̀rọ̀ àbúrò àti òbí rẹ̀. ó dùn nínú àwọn ìdáwà wọ́n ní pé ó wà lọ kọ̀ léèdì fanilọ Muhammad ah ànágbé àwọn ọ̀rẹ́ mi ti dọ̀la ah ah ebi náà ti ní àlá nínú wa. wọ́n náà mọ̀ pé ọkọ̀ aṣọ oníjọ́ níta ó sì wá ní ipò lọ́pọ̀ pẹ̀tẹ̀. bọ́ọ̀lù sí àwọn tó já atọ́kà mi balẹ̀ sí ẹni tí wọ́n fọmọ fún ẹ̀yìn ọ̀fọ́ bẹ́ẹ̀ kọ́mọ náà ò ní pinnu oríire bẹ́ẹ̀ ó jẹ́ lọ àwọn ìyẹn ní oúnjẹ ó sì bá ọ̀sùn máa ń sọ̀rọ̀ ní ọ̀sán ìwọ bá bá pé ìtàn kò tẹ́ fún mi lọ́nà wọ́n yà lẹ́bàá Muhammad alẹ́bí ni wọ́n wọ̀ lọ sórí hausa ẹni tó dá àtàwọn ìyẹn lọ ní oúnjẹ wọ́n kàn lẹ́bàá ìyẹn jẹ́ kí inú ọmọ rò fún ọ̀pẹ́ ìgbà náà láti mi lọ́wọ́. yàtọ̀ àlejò lọ́wọ́ bẹ̀ báyìí ọmọ rò ní ọlọ́run bàbá tó yà wà náà farabalẹ̀ ààrẹ ọ̀tá gbọ́dọ̀ kọ́ mi tí aṣọ náà bá bẹ tó bá bẹ ní ọ̀tọ́ ti bẹ tẹ̀mí yóò ti bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kùlù bẹ́ẹ̀ lọ kó farabalẹ̀ bàbá ẹ̀ lórí kọ́rọ̀ rẹ̀ bàbá wa tó ń wọ́ ọkọ̀ káàkiri kò tó máa torí rẹ̀ tó fẹ́ tẹ́mi náà wọ́n rí jẹ́sì bá òun láti mọ́ bá wọ́ ọkọ̀ máa jọ wáṣẹ̀ ìmúra mi farabalẹ̀ tó wá sí àbí òkè ó di kan nínú obìnrin tó so oríire tó tóbi jùlẹ̀ ayé torí kí ààyè ibi táwọn ẹbí bá wà láti dáná bá ìwọ́dọ̀ wa mẹ́ kò dẹ̀ ṣiṣẹ́ kọ́ mẹ́lẹ́ nìyẹn lè ṣe ilé ayé tó tó kàwọn àmì lọ lọ́wọ́ ọ̀dọ̀ wa mẹ́ ẹ̀wọ̀n mọ̀ gbọ́ abẹ́ kí máa ṣe pé pèpè àlàyé ọkọ̀ ọmọ kan ṣe pé yóò ní o àná ìbá ló mọ̀ fẹ́ sọ́lọ̀ bá wà ìwọ́dọ̀ sọ́lọ̀ nínú ọmọ ọlọ́run gbàdúrà ọlọ́run abákejì ẹ̀rọ máa lọ ife mi sí mi ń jò inú ò sí àwọn ìgbẹ́ mi ah, ló bí mi tí wọ́n fọ́ sọ̀rọ̀ òṣèlú yé ẹ̀ òsì ní bí yóò jẹ sọ̀rọ̀ àdébì ti sọ̀rọ̀ ẹ̀ létí mi. ìwà pàṣẹ àmì lọ́sí máa lọ́ sọ fún wọn ní ìdìgbẹ́ ìfẹ́ tí wọ́n sọ fún wọn àdébì lówó àdébì ìfẹ́ tí wọ́n sọ fún wọn. àbíkí nítorí ẹwọ́ bá wà ní báńkì ààrẹ ẹ̀kọ́ tí ń bẹ nínú ìgbésí ayé ṣáṣọ́nù kájẹ́rì tó lè pa àṣírí táwọn lè lẹ́nu gbólógbòlò àdídóni wá ló àdídóni wò ló àdídíjẹ ẹ̀ lọ́sídù àdídíọ̀dẹ ẹ̀ lọ́sídù. àwọn ìlú méjì tó múra wọn lọ́rẹ̀ nínú àwọn àyà alájẹ́rẹ́ fẹ́ẹ́ ti gbogbo ẹjọ́ ilé wọn yóò ti múra wọn tán yáyá. yáyá ìdájú màmí àròjọ ọlẹ́rọ múra ọjọ́ wa tó wọ́n sáwọn ìdí tọ́jú ọ̀rẹ́ rẹ̀ ọ̀rọ̀ tó dánmọ́ gbèjì ayé rẹ̀ lọ́wọ́ ní ìdí tọ́jú wọ́n ti kọ́ wọ́n ti ló máa wọ́n fi náà wọ́n bá òkú akọ rẹ̀ àwọn ìyá ọlọ́run mú fún alábàáfíà ní ọ̀rọ̀ ní agbára ẹ jẹ́ kọ́ lọ́dọ̀ àwọn mi ẹ má bínú bá mi gbọ́dọ̀ mi lásán lọ́wọ́ ẹ̀ ní ìṣẹ̀ ẹ má bínú òkú ẹ̀ yí bá ti bá lọ àádọ́ lọ́rọ̀ fún ara o ẹlọ kẹ́kọ̀ọ́ wọ́n ní ìlàwà tí wọ́n fẹ́ ìgbọ́dún ọ̀rẹ́ fẹ́ dára ìlàwà tí wọ́n sọ́nà wọ́n ní sùdúrù ìdàrọ̀ àwọn obìnrin tó bá jẹ́ ọmọ dàbí ni wọ́n tí wọ́n ṣe mú o tí wọ́n ṣe tàṣẹ wọ́n tí wọ́n ṣe àjáta ògbóòrò ìdàrọ̀ sàárì yìí máa jẹ́ máṣe gbogbo obìnrin táyà bá ti lè máṣe lé sí lọ́wọ́ ràlẹ̀ ráyè obìnrin lọ ẹ obìnrin dàkúdàkùn tí ò lè pàṣẹ ní ẹni ẹlẹ́ni mọ́ kò lè pàṣẹ ara rẹ̀ mọ́ kò lè pàṣẹ ọkọ rẹ̀ mọ́ kò lè pàṣẹ mọ́ bẹ́ẹ̀ náà lọ́pẹ́ náà ọ̀nà dáadáa ó yẹ ẹlòmíì remote control rẹ̀ wà àwọn kan àwọn jẹ́ yìí ọlọ́mọdé àti mọ́ni. ẹ̀mọ́ ti jà fún mi lẹ́dọ̀rẹ̀ gan-an tó ní ní ẹ̀ òbí àwọn èèyàn tó ń bẹ wọ́n fẹ́ ti fúlàmù wọ́n fẹ́ràn ìsìlámù lóòótọ́ wọ́n ti fi ìmú ìfúláyé wọn lọ́yọ̀ mi sọ̀rọ̀ wà lọ́yìn bá a ti wà mí mú ẹ̀bí ẹ̀rọ mi ìdàkọ́ débi kí é ti pé torí pé kò ní ìfẹ́ fún débi ìwọ̀n tá àfẹ́ bá nà kó débi wà láì fi bá ń ta bọ́ ìṣòwò ní àkọ́sí ọ̀rẹ́ dáre tó máa kó ìta wá pọ̀jẹ́ wọn àti wọn wá jẹ́ pọ̀ bọ́ bá ní ìgbà bọ́ ń sì lájú ìdí ọ̀bá mọ́jẹ́lẹ̀ kan wọ́n bí ẹ̀rù kẹ̀kan bá ọ nínú ìgbésí ayé torí pé ń tá àjẹ àti ń tá àjẹ àti ìlà ìlọ́nà lọ́kọ̀. gba ẹ̀mí ara rẹ òun ni kó sọ méjì tó sọ méjì ẹ̀yìn. ọdún yóò lu tó bàbá ẹni lẹ́wọ̀ ojú yóò lù gan ìgbọ́n kò ní ní ní tọ́lá ọ̀dọ̀ ọ̀kọ́ bọ̀ fí òyìn. ọkọ ọkọ bìí ayé rẹ láwọn èèyàn kan lọ́wọ́ àwọn yóò sọ fún ọ báyìí lọ́dọ̀ ọ̀rọ̀ mọ́

ẹ̀yìn àìjẹ́ àbúrò rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣùkú àwọn ẹgbẹ́ bá kó òwe àwọn ẹgbẹ́ tó ń tí ọkọ̀ wọn bá kọ lóòtù náà yóò mọ̀ pé ọjọ́ pọ̀ sí ọ̀lọ́ ọmọlé mi àtẹ̀mí ẹ̀ mọ́. olùdókòwò àbí o rí ọmọ nílé ètò ìlú òbí pé tí ó mọ̀ pé tẹ́tẹ̀ mi bá sọ̀rọ̀ mo gbọ́dọ̀ lé ìjọ mo gbọ́dọ̀ lé ìjọ. dọ́mọ ọlọ́pọlọ torí ti ẹgbẹ́ tó pé ìwọ́n tó tóbi ìdánwò àtọ́wájẹ́ kó bìnnà kẹ́kọ̀ọ́ tó ẹwù káwọ́ máa dé ìnàfẹ́ obìnrin dáadáa mọ́má wa ṣáṣọ́ rọ́dí aláwọ̀ dáadáa àní sọ́lọ́ bá máa ní wọlé sọ́lá máa ọ wá wọlé àná sọ́lọ́ òun ni ìyàwó ẹlẹ́ẹ̀kẹ́ ìyàwó kẹrin ẹni àná ìjọba ọmọ fẹ́ mọ̀ ní jíjà rọ́dí aláwọ̀ dáadáa ìhà àná bí ọ̀fẹ́ obìnrin lè dé àwọn akọ́mọ yẹn àná wọn náà fẹ́ràn obìnrin nǹkan bí sí ọ̀fẹ́.

wọ́n tún rọrùn bá yí fẹ́yàwó ẹnìmọ̀ ọ̀gbẹ́ni tàwa ní àfẹ́ ọ̀nà àbáyé ìgbọ́nà àwọn obìnrin ló wá ní àwọn òṣèré sáúdà wíyára ọ̀rọ̀ mi ní kó máa lálàá ní àìsà fẹ́yàwó mi ìlànà àìsà fẹ́yàwó mi ọmọ ẹgbẹ́ sí wọ́n àìsà pé sáúdà ṣé wọ́n bẹ̀rẹ̀ kò sí lọ́pọ̀ mọ́ ìwọ́n láti di aláìníyàwó mọ́ fún sẹ́yìn àná yorùbá lọ lọ lọ wọn lọ bá tẹsí gbà wọn lọ bá tẹsí gbà àwòdà mara wọn kà lọ sí ẹ. àìsà lọ sọ fún bàbá rẹ kí wọn máa ń lára pé ọmọ ilé ìyàwó mi ń fẹ́ òdìbò yẹn lọ sọ fún mi pé ìyàwó mi lọ yìí. kódà àwọn bá ti gbà wọn gbà ọmọ rẹ ní ìyàwó rẹ ọmọ mi ní ìlú ìwọ̀ òní fún mi wọ́n wọn tó bá ní tó fẹ́ lo òun fún ọ fẹ́ fòun ẹ̀sìn láàmú mọ́lẹ̀. torí ọmọ kékeré lórí rẹ̀ máa pé nígbà wọ́n fi hàn kálá ìtàkùnkárẹ̀. ọ̀ka ẹ̀sìn nítorí tó yìí láàrin gbogbo ìsìláàmù àìsàn orí ẹ̀wà pé ẹwà yìí wà ó sì sáwọ́dà ti wọlé ágbàmọ̀ ìpadà wọlé tó kò ló wá délé pé ṣé ẹ̀ráwọ̀ ẹ̀wà nípa Muhammad sọ̀rọ̀ wà padà bẹ́ẹ̀ mẹ́sàn-án padà ní ọ̀pọ̀ nítorí bẹ́ẹ̀ lù mí pẹ̀lú ìyàwó lẹ́yìn tí ìyàwó rẹ̀ ní kó lẹ́yìn tí ìyàwó fún kò tó máa ní ilé ìjọ ẹ̀jẹ̀ lọ́fẹ́ lọ bí nígbà wá pé bí ti wọlé nílé ìjọ wá ní ìyàwó ìyàwó tó wá ń kọ ìdàpọ̀ nígbà ìyàwó

ojú àlebà Muhammad ọjọ́ yìí àpọ̀ náà wọn náà gbà torí pé ọlọ́run bá ké báyìí Muhammad sọlọ bá máa léwájú sọlọ bá sọ nǹkan mi báyìí ọlọ́run mi báyìí ọlọ́run mi báyìí lónìí yìí ìlú tó bá gbogbo nǹkan báyìí ọlọ́run mi bọ̀ tó bá gbogbo nǹkan báyìí tó bá gbogbo nǹkan báyìí bọ̀ ológun máa kó ìjàkùn àìsàn ní ìsọlọ anábìyẹn tó wà ní sàlàyé. anábìyẹn sọ̀rọ̀ nígbà àwọn ènìyàn wà ní tẹ́sán lọ́jọ́ ìwà ń sọ̀rọ̀ ẹ̀sán ní ń bẹ fáwọn tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe ní rẹ̀ àṣọ ìbọ̀tọ̀ lọ́rùn bá sọ pé wà ní ẹ̀yìn láwà ìlú kò sẹ́yìn kan náà wà yóò nílé mi náà bó wà ní ààrẹ́bì ni tó mọ̀ náà jẹ́ lẹ́bí ọlẹ́kọ̀ọ́ kí àwọn akẹ́kẹ́ wà fún orí kàkẹ́ ìsìláàmù kọjá àtọ̀ sẹ́nu gbàgbọ́ bá wọ̀ ìdí lọ́rọ̀ náà àwọn aṣọ pípa ìfà bẹ́ẹ̀rẹ̀ ní jíjá nìjà sólò ìdáhùn pélé kan. táà bá fẹ́ iṣẹ́ tètè ní ká àlọ́ wa náà ni. aṣọ eléyìí dé lọ́rọ̀ kò tí èkó rẹ́pírẹ́sẹ́ǹtì bó ti yẹ ká ní gẹ̀ẹ́gẹ́ sọ̀rọ̀ lórí jẹ́jẹ́ bí gbogbo àpàlàpàlà tí máa ń bẹ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ àṣọ yìí náà níbẹ̀ láàrọ̀ kọ̀ọ̀kan torí òtún ra yẹn náà tọ́kàn wọn bẹ́ẹ̀ náà lọ́kùnrin náà ìjẹ́ lórí gbogbo àwọn aṣọ kọ̀ dà onílọ́pọ̀ obìnrin jẹ́ ìgbà wọn fẹ́ ọlọ́pọ̀tà àlẹ́mí àtìmí orí ṣàṣọ pé anábà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan wọ́n sọ ó ní pé àmì ìyàtọ̀ ń bẹ tó bá yá wọ́n wà á jà wọ́n ní maka yìí wọ́n lọ́kùnrin náà wà bí àwọn ìjọba gbogbo wọn báyìí olówó ti kiri òbí àbẹ gbogbo wọn lọ sọ lọ́nà wọn kiri sọ aa ọsọ ni ara wọn títí wọn adúlé sí ìtàn ẹni tí wọn bá jẹ ń pa tó nǹkan ti tẹ̀lé mọ́. a ń sọ̀rọ̀ alẹ́ wájú ọ̀sán náà sọ ìpín ẹ̀ nígbà wàá tó lálẹ́ fi àmọ́ àdéhùn ká tó lọ́wọ́ òfin. ìta afẹ́rẹ́ ló ń bẹ̀ ní sí ṣàtúnṣọ̀rọ̀ bí ọlọ́wọ́ àná lẹ́yìn ìgbà náà ọmọ ẹ̀tọ́ ẹ̀ ó ní àwọn ayé alùpùránì tọ́lọ̀wọ́ bá torí house of sọ̀kalẹ̀ tó sì parí wípé ọmọ ẹ̀tọ́ ẹ̀ ọkàn fẹ́ fi owó kó wọ́n pọ̀ yìí kí ni kan náà nínú islam bí yàtí lè súnmọ́ ìyàwó ó lè súnmọ́ ẹ̀rù ká ìjà àdéhùn ilẹ̀ kan àà ìgbà ìyàrá mẹ́rin ẹni dárí sọ gbé tí màá tó wáyé gbé dárí gbé gbé هيعجبه كده يتنزل الإمام مالك عائشة رضي الله عنها عن ابن محمد صلى الله عليه وسلم مين يوم بيتعامل كلمة رياء الفردية كما نبدأ من المطعم àlejò sọ́lá ní wọ́n yóò sọ́lá wa máa ń ṣe lọ́pọ̀lá àpẹẹrẹ gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ àyè tọ́lọ́ ó wá dọ́jọ́ kan ọjọ́ tí òun kan hásọ̀ nìkan àlejò wa mú wọlé wá dé yàrá hásọ̀ lóko dákúmọ̀ ni wọ́n dọ́wọ́ yíké omi ọ̀dọ́ ọ̀gbẹ́ni kó bá ti sọ̀rọ̀ bá wọ́n ṣe ẹ̀rọ ẹ̀rọ ìjẹun ti rí o ìgbà ìtọ́jú ọlọ́mọdé ọkọ̀ rẹ lẹ́nu léwu láàbò tó gẹ̀ máa báyìí ọmọ rẹ̀ sí ilé pé ó délé ọkọ̀ kọ́mọ̀ ní ìbèrè ẹ̀tọ́ rẹ̀ ọkọ̀ wáyé ayé rẹ̀ jẹ́ wọ́n ti bá jẹ́ àwọn ọmọ mi jẹ́ ẹ̀rọ kàkà ẹ̀rọ ọmọ mi jẹ́ ìmọ̀sán ìdí kàmí ẹ̀dá máa ṣe mọ́ nígbà tó ṣá ń sọ lọ́wọ́lẹ́wà ipá lẹ́nu gbófin wọ̀ yàrá òun ni àà àà yàrá lọ́jọ́ tó rán kàn ilé ìwé ọba ìrìnbá ìrìnbá òbí náà sáwọn olóbìnrin náà lẹ́kùn ó ní ilé ẹ̀yìn náà ẹ̀mẹ́ tó ní ìdílé ẹ̀mà lọ́nà tó bá tọ́lọ́mù ní o lọ́nà tó bá tọ́lọ́mù ní lọ́nà sáàmù tó bẹ̀rẹ̀ lọ sí ọ̀dọ́ wà nípa lórí tí àlébì ní kìnnìkan máa pè ní àlèwàfà àlèwàfà àlèkékèèyàn sojúṣe àyẹ̀bí ni wàá fáwọn ìyàwó ẹ̀wọ̀n rẹ̀ pẹ̀lú wọn. èyí wò bí wọ́n sí mi ẹjọ́ ọmọ mi ni wọ́n ìjọba mi jùlọ ìmọ̀ rẹ̀ pẹ̀lú. àyẹ̀bí ọ̀la ìwà ìfẹ́ wa wò ni pé ọmọ yìí ráì tẹ̀ ní bíi mo lè gbọ́dọ̀ akọ́ọ̀dẹ̀ ní júwẹ̀. àyẹ̀bí ni gbà lórí pé mo ṣe yìí dùn ọ́ òṣìṣẹ́ ọlọ́run ọmọ ẹlẹ́yìn tó fún wọn máa mo sọ́ lé wọ̀ torí pé kí nínú ìyàwó ìlú ìbàdàn torí kí kí ní wọ́n ìyàwó rẹ̀ ó lè bá ní ó lé sí tó tà lọ́wọ́ àdébìnrin tó fi yọ lóṣù láti wáyé pé lẹ́nu àwọn òṣèlú ti wá ṣe bá lọ́jọ́ kó lọ́ọ́ lọ́wọ́ àjẹkù àdébìnrin kò tún lè má jẹkù ìyẹn ló fa ní mọ̀tò hárí mú má àhálà lọ́ọ̀mù lájà tẹ́gbẹ́tẹ̀bí má bọ̀ọ̀rọ̀ ọlọ́mọ akọ́lẹ̀ àkàlẹ̀ kí ni sọ ọ̀fẹ́ tí ìyàwó sọ tẹ̀ tó wàá fẹ́ máa sọ́lé wọ̀

ọlọ́run tètè wá sọ́yà kalẹ̀ tí ò lè sọ gbọ́dọ̀ sọ di ò lè sọ di wa ìná àwùjọ àdéjò house of omi mo ní kí wọ́n àwọn sí káàmpù ọwọ́ ọ̀nà àwọn ará káàmpù ẹ̀ wọn ní àìsàn mo ń jáde mo gbéná mo gbéná mo gbéná mo gbéná ojú ẹ̀ o ìgbà ayé àti àtúntò òkú lọ́dọ̀ ọmọ ìgbà àyèjì àti ìlọ́wà láàrín ìṣẹ́ tó yìí náà lọ́rẹ́ nìkan ìjọ ẹ̀rẹ̀ yóò rí àwọn tí àì ó sọ fún ọmọ wa àìsà tó ní kó sọ fún ìyẹ̀ ọlọ́run wa sọ fún àlẹ́bí ọ̀rọ̀ tó sọ fún òdì sọ fún yàwó òdì sọ fún yàwó lọ́lọ́run tó sọ ara kalẹ̀ àti tó ń sàfihàn fúnra yín ìmọ̀lẹ́kì tí bá nílẹ̀ ní ń wọ̀ lọ́ ṣùgbọ́n àlebà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀fọ́n bẹ nínú ìdísí ayé ṣáwùsọ̀ fún obìnrin náà gbọdọ̀ mẹ́tò ẹ̀ kó mẹ́tì kó máa tó di owó nú ẹ̀sì. tọ́ba lọ́kọ̀ ká tọ́ba ẹgbẹ́ tí ẹgbẹ́ tí wàá tọ́ sọ pé èyí ìsáré ẹ̀sìn ẹ̀sọ̀ náà àbí ẹgbẹ́ ìwà. lọ́lọ́ bá bá jẹlé obìnrin náà kó bá ṣùgbọ́n àwọn àníbi wà lóun fẹ́ràn àníbi wà kọ́lẹ̀ yọtọ̀ àníbi kọ́lẹ̀ ó gba òjì lára ó máa ṣe á ọmọ yìí ó ti gba àfarawé àfarawé àìsà ní í ṣe nàìjíríà bù wọn jẹ ó ti ń sàfarawé àìsà tó sì máa kó bàbá rẹ̀ lọ́dọ̀ àníbi lórí ìtọ̀sẹ́lẹ̀ yìí ọ yàtọ̀ ọmọdé ọ̀bá kọ́ ní ọmọdé ọ̀bẹ́ láti kékeré wọ́n á lọ wà lọ́gbọ̀dọ̀ rẹ̀ ààrùn rẹ̀ tí mo sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan Usman ní Mas'ud òun náà wálé inú wa bá tó sàmúlò ọmọ ìdí tó bá ṣe báyìí bẹ́ẹ̀ wọ́n ti ní bẹ́ẹ̀ mo lọlé lónìí ìbílí bọ́ọ̀lù ọ̀dẹ́ ní kó sọ̀rọ̀ àjà sọ̀rọ̀ pé lọ́ba kò sí ìyàwó tí ọkọ̀ kò yẹ kọ́ máa yẹ dẹ̀ sọ fún pé kọ́ lọ pé padà kó lọ pé padà ọkọ̀ tá a ní ẹ̀ ìbí tá a lọ.

obìnrin lóbìnrin lọ ọlọ́run tó àwọn lóbìnrin máa ń ṣe iná aṣọ wà aṣọ àdéhìí ìmọ̀ ìdàrẹ́ jẹ́ mẹ́ta jẹ́ mẹ́ta ìmọ̀ ìdàrẹ́ tó gbogbo ẹ̀ ló mójú tó gbogbo àwọn títí àwẹ̀ tó náà ìmọ̀ ìdàrẹ́ tó mọ̀ ìdàrẹ́ tó ìbádàpọ̀ orí rẹ̀ ṣe pé gbogbo ẹ̀wà rẹ̀ ṣe tó ìwọ́wọ̀ fọ́ ọ̀pá lòdì ìmọ̀ òye Àláyé kápíyálá ìtàbí fún náà, ayé ìlọ́wọ́ nù, ìgbórí ayé àlúgbójú ọdá fún. Tẹ́sí ìdìtẹ̀ ẹ̀rọ mẹ́lẹ̀ lókè táwà jẹ́ ìforí kan rẹ̀ bí ẹ̀mọ́ ọmọ ìlú ìtura àwọn ẹgbẹ́ àlàbí. Lókòrí kan rẹ̀ lókè lókè fún ọkọ̀. Tẹ́gbọ́rọ̀ ti àlọ́, ẹlòmí ọ̀gbọ́n tí jẹ́ ìwà òṣù bá ìdílé ìdájá gbogbo rẹ̀. ni ọmọbìnrin tó wọ́lẹ̀ yìí sọ wáàmà ní máa dá àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ fọ́rọ̀. Ọ̀wáàmà tó pọ́lọ́ lóhùn ó mójú tó hùn bákan náà ọ̀kan náà ìyàwó rẹ̀ láti jẹ́ mẹ́rin ọ̀fẹ́ padà ọ̀rọ̀ kọ́ wà lọ́ọ̀nì tí tó bá dúró déédéé pọ́lọ́ lẹ́ẹ̀dọ̀ ọ̀pọ̀ tàbí nílé bàbá rẹ̀ bí wọ́n bá yàn ọ́ di ọlọ́mọ ìyá rẹ̀ alẹ́ kọ́ ní ìtọ́sọ́ lára kan sọ ọkùnrin mi lòun ní sọ̀kan wà lọ́ọ̀yọ̀ ọlọ́mọ ìyá rẹ̀ àbí tó bá kà tó ṣàbòsí rẹ̀ tó bá ń káàmù rẹ̀ àbó ṣàbòsí tó bẹ́ ń káàmù lọ́lọ́bọ̀ dàmù ìjà lórí ilé kọ́lọ̀ nínú àwọn obìnrin tó dábọ́ ọlọ́mọ ìjà tàbí ikú náà ń dábàá ní gbèjà ìdẹ́nà dábàá yọ́nà ìjà lọ́wọ́ àmì ẹ̀rọ ẹ̀dá ọkùnrin ní ọkọ̀ tí wọ́n máa ń fi háùsọ̀ òní ṣáàrì sábẹ̀ ìbọ̀ká ṣáàrì sábẹ̀ àìbọ̀ká táwọn yẹn ti wọ́n ní sùlámù tó ti di oríṣiríṣi táwọn yẹn abẹ́ maka kura ní kakọ́ mọ́ lóde ẹ̀kọ́ kura ní. àbúkà fi wá ní tó wá kọ àlùkò á lóde. lọ́yà lọ sí pé eléyìíkọ́ eléyìíkọ́ ó gbà gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àkọlù nígbà wọn wà á di fún bí èèyàn lọ́dọ̀ sàkọlù. àkùrá ní tá a ń kà lónìí tá a fi ní tá a sàlù kò bẹ̀rẹ̀ ilé ẹ̀ lọ́wọ́ fún àwọn agbálùkùrá nìyẹn kọ́ wọ́n ti dúdú wá dání òṣùmá yóò wá pọ̀ bóòlù wa gbó láti wá ṣe kura níbẹ̀ ká wá ṣe ká jẹ ẹ̀sẹ̀ ká pè jẹ kó jẹ kọ́fí tí ìjọba jẹ òṣèlú jẹ báwo làwọn èèyàn gbọdọ̀ máa ta oní àwọn pèlè àrọ́sùn ní ìmọ̀ ní. ìwọ náà wà á lórí ẹlọ́ba fásọ̀ lọ́jà kura níbi mẹ́lọ́dọ̀ lórí kura níbi àǹkà mi.